Hi everyone, welcome to my channel. béèrè lọ́wọ́ mi pé báwo mo ṣe máa ń ṣẹ́fá àwọn òwò ni babaláwo tó lè báyọ̀ ṣẹ́fá báwo ni wọ́n ṣe ń ṣe èlò ni ìwà béèrè làwọn èèyàn máa ń béèrè lọ́wọ́ mi tí mi lè ní ní ánsà tí mi lè fún wọn ẹjọ́ ìṣàlàyé fún wa iná pè ní ìṣẹ̀fá ìtẹ̀fá ìlànà òun nìyẹn máa gbà á èlò ìgbà ìbí èbí èlò lẹ́nu yẹn máa ná tó bá pẹ́ yìí lè fẹ́ bá wọn ṣe ni ìlànà òun lẹ́mọ̀ lẹ́mọ̀ bá wọn ṣe sà. Ifá ṣiṣẹ́ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ògbè atẹ̀ ló sọ ó lẹ́ni tí ó gbà kó wá gbà ẹni tó tẹ̀ kó wá tẹ̀ mo gbà mo tẹ̀ ìrègùn fátán ìrègùn fákù lẹ́yìn jọjọ adébámọ̀ ọ̀rúnmìlà bá ń lọ rèé gbé odù níyàwó odù ló bí wa odù ló yà wá ayé ẹ wá wọ ọmọ odù bẹ́rẹ́rẹ́ n tá à pè ní ìfàṣiṣẹ́ náà ni wípé kéèyàn ní ike fa tiẹ̀ èèyàn ni pé ó lọ gba nígbà tó bá béèrè fún èmi náà fẹ́ nífà àwọn babaláwo tí wọ́n jẹ́ babaláwo gidi tí wọ́n kọ́fà wọ́n wà sẹ́fà fún oníbọn ṣe ń ṣe ìkúrọ̀ ọ̀kin ni wọ́n ó wà kì í sí ìkúrọ̀ lásán nígbà tí wọ́n bá wọ́ ìkúrọ̀ ọ̀kin tí wọ́n wẹ̀ tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ bó ṣe kàn ṣe lórúkọ ẹnìyẹn wọ́n ó gbé e fún un òun náà ti nífà nù ìgbà tó bá wá nífà tán ní ọ̀sẹ̀ wàá máa ronú pé òun fẹ́ gbé lọ sí gbódù pé òun fẹ́ tẹ̀fà ìgbà tó bá lọ tẹ fáyẹn ó fẹ́ mọ bóun ìrìn àjò ayé òun kí ni tóun gbọ́dọ̀ mọ ṣe kí lòun ò gbọ́dọ̀ ṣe kí lòun gbọ́dọ̀ mọ jẹ kí lòun ò gbọ́dọ̀ jẹ gbogbo àwọn ìgbésẹ̀ tí ó yẹ kó gbé ìgbà tó bá tẹ fá ní ògbọ tí wọn ó ṣe àlàyé yẹn fún lẹ́kùnrẹ́rẹ́ so tó bá tó bá tẹ fá òun náà ti wọ gbódùn nìyẹn kò wá túmọ̀ sí wípé nítorí pé ti tẹ fá yẹn ó gbọ́dọ̀ jẹ́ babaláwo o rárá o ó nífá ó sì ń bọ ó sì tẹ̀ ìyẹn ò túbọ̀ sí pé ó jẹ́ babaláwo ó lè máa ṣe christian ó lè máa ṣe muslim ó ń bá fa rẹ̀ sọ̀rọ̀ nù ilé tó bá sì jẹ́ pé babaláwo náà ni ó gbọ́dọ̀ nífá kó náà kó ṣe kó náà tẹ̀ kó modù tó bí kó dẹ̀ mọ nǹkan tí ò gbọ́dọ̀ ṣe àwọn tí ifá gbígbà àti ifá títẹ̀ tó wà fún nìyẹn ìyẹn ni pé ó sẹ́fà tá a bá sẹ́fà yẹn fún tán á bi léèrè ìjọ́ wo ni fáyẹn ó jáde nínú epo torí gbà tá a bá parí ètùtù ẹ̀ tán inú epo ni ó wà pẹ̀lú gbogbo àwọn èròjà tá a fi sẹ́ á wá bi ìjọ́ wo ni ó jáde bóyá o ọjọ́ mẹ́ta o ọjọ́ márùn-ún o ọjọ́ méje o ọjọ́ mẹ́sàn-án o ọjọ́ mẹ́tàlá o ọjọ́ mẹ́tàdínlógún o àwọn ọjọ́ wọ̀nyí là á béèrè tó bá wá mú bẹ̀ pé ló fẹ́ jáde tó bá wá dijọ́ yẹn ni ó wàá ra eku ẹja àgbébọ̀ adìẹ obì ọtí yóò tún wá bọ́ torí à wẹ̀ tá a bá ti wẹ̀ tán à bá bọ́ nígbà tá a bá bọ́ tán à á gbélé lọ́wọ́ báwọn ló tó di tiẹ̀. ṣé ìjẹ́ nìyẹn ti wá wọ igbódù nìyẹn sá. kò tí ì wọ gbódù o tó bá fẹ́ wọ gbódù yóò ṣẹ̀ṣẹ̀ gbé fáà rẹ̀ wọ gbódù ni ẹ jọ̀ọ́ ẹni tó bá ṣe fáyẹn tí ò tí ì wọ tí ò tí ì gbé ọgbọ́n jù tó wá kó ìkìlọ̀ lé kí ló máa máa ṣe pẹ̀lú ètò yẹn. yóò máa ṣàdúrà pẹ̀lú ẹ̀ yóò máa bá a sọ̀rọ̀ àwọn bàbá wa táwọn sọ ọmọ nífà létí kì í ṣe pé wọ́n ṣàṣìṣe òòṣà tó létí nífà téèyàn bá ń bá sọ̀rọ̀ téèyàn bá sọ̀rọ̀ pẹ̀lú òótọ́ ọnú tó ń jí tó ń súre ń bẹ̀ nǹkan yóò máa ṣe. orúkọ mi ni babawo awoniran faniyi ọmọyẹni tí mo jẹ́ olúwawo tìlú ṣẹ̀kẹ̀. ẹ jọ̀wọ́ ẹ fún wa ní ìmọ̀ràn àwọn tó ń wò yìí ẹ fún wọn ní ìmọ̀ràn kẹlẹ ṣàdúrà fún wọn wa. ẹ ìmọ̀ràn tí mo ní fún kálukú wa náà ni wípé kí gbogbo wa jẹ́ olóòótọ́ síra wa sọmọ sáyà ṣẹbí sára kí obìnrin náà jùlọ tọ́ ẹ̀ torí pé òótọ́ ní tọ́ ni téèyàn bá wà lórí òótọ́ bó ti wò pẹ́ tó ayé rẹ̀ ó dáa so ọlọ́run ọba yóò jẹ́ kí a máa ṣe ẹ mo fi àkókò yìí súre fún gbogbo ẹ̀yin tí ẹ wá àti gbogbo ojú tó ń wò mí wípé ayé yín ò ní polúkúmuṣu o nígbà tí bá sọ pé kókókókó lòun agogo gbọ̀ngàngbọ̀ngàn lòun àjìjà tí bá mú láì bọ̀ gẹ́gẹ́ níjọ́ tí wọ́n láyé rẹ̀ ọgbẹ́ kan ẹ̀bá gbàtọ́lá kẹ́ ẹ gbàyẹ̀wò ayé oyin ò korò ayé ò ní korò. ẹ ṣeun bàbá.